أعمالنا من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فون الله أبا أتريك أتي جلون فون النبي محمد صلى الله عليه وآله وسلم وأنا أرى النبي صلى الله عليه وسلم وأنا gbẹni tí ó ń tẹ̀lé ìlànà anabi tí fi di ọjọ́ ìgbìndé alkiyama abẹ́lọ́n kó bá fi kẹ́tí atọ́rọ̀ yìí kó fi kárí wọn. bọ̀wá tí a ń gbọ́ ètò àdéhùn ọyọ́ sọ̀rọ̀ òun náà ni ó tún gun orí afẹ́fẹ́ báyìí tó a kí gbogbo àwa tí aláǹfààní láti gbọ́ wa akíwa akíwa kí ọlọ́run yóò wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ní orí ètò yìí láti máa ń ṣàlàyé ohun tí ó kàn wá ohun tó kàn wá ní àwa mùsùlùmí ohun tó yẹ ká rán nínú ìgbésí ayé alámọ̀rí ẹ̀sìn wa bákan náà èyí tí ò bá kàn wá tí à lọ lè rán ìwà máa ń pe àkíyèsí ara wa láti jẹ́ kó yíwa pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn ìrọ̀rùn ni kò sí nǹkan tí ó jẹ́ nǹkan tí ó jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa tí Ànábì wa sallallahu alaihi wasallam tí kò ti kọ́ wa gbogbo àtàwọn gbọ́ wa so àti àkọlùgbò lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu naam ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ tó máa rọra sókò mbẹ́ díẹ̀ léni bí ìnìlá ní ọjọ́ mẹ́jọ tó máa máa bá a lọ ẹni pé ọ̀rọ̀ jálàbí ọ̀rọ̀ jálàbí ni mo ń bá lọ ọ̀rọ̀ iṣẹ́ jálàbí ni mo ń bá lọ tó àmọ́ kí mo fẹ́ rọra sún díẹ̀ tó fẹ́ dàgẹ́sì díẹ̀ òun náà ni nípa kọ̀díyà sáà ẹni pé nǹkan tí ó ń jẹ́ contemporary issue àbí ká ní nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí tó náà ni òfẹ́ káwa mùsùlùmí ká mọ stand wa tó tó bá ṣe pé èèyàn bá máa gbọ́ oríṣiríṣi tó ó ṣe é ṣe pé ọkàn dákẹ́ kí á máa bá a lọ bẹ́ẹ̀ àmọ́ èèyàn ń gbọ́ oríṣiríṣi nípa nǹkan tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Christmas tó pẹ̀lú mùsùlùmí so èèyàn wá fẹ́ wò pé àyìn tó bá ń jẹ́ ojúṣe àwa mùsùlùmí gangan hmm, kájíká mà níbi ọ̀rọ̀ yìí so a mọ̀ pé ọdún yìí ọdún àwọn Christian ni kì í ṣe ti àwọn mùsùlùmí so mùsùlùmí gbọ́dọ̀ wá máa ṣàṣejù ẹ̀rí ní tí ẹ̀sìn wá gbé lọ́wọ́ nìyẹn ó gbọ́dọ̀ ṣàṣejù ó sì gbọ́dọ̀ ṣe àìṣe ètò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí ó gbọ́dọ̀ ṣàṣejù ó sì gbọ́dọ̀ ṣe àìṣe ètò tó wọn ni pé Islam fẹ́ kí èèyàn balance balance yẹn ni pé kó wà ní ibi tí Olúwa fẹ́ kó wà gangan tó ibi tó kí èèyàn wà òun náà ni kí èèyàn wà ní ibi tí islam là kalẹ̀ fún wa kìí ṣe pé rúri tiẹ̀ lọ hmm. náà ló fi ṣe pé àbúṣe ah, yẹ kó lè lẹ́yìn ẹ̀rí tá ń sọ pé àwọn ah, wo ni wọ́n ń ṣe Christmas àwọn nasara ni ẹni pé àwọn Christian àwọn wo ni wọ́n ń pè ní Christian ẹ̀rí so ojú wo ni islam fi wò wọ́n báwo ni islam ṣe ní ká bá wọn lò tó aláì tí mùsùlùmí gbọdọ̀ mọ̀ nínú ẹ̀rẹ́ lẹ́yìn nàbí Allah Ìsá tó tó ń jẹ́ pé òun ni wọ́n pè ní Jesus anabi ọlọ́wọ́ ọba ni kódà ọlọ́wọ́ ọba yóò bínú sí èèyàn yóò bínú sí èèyàn lóyún yóò di kèfèrí hmm, yóò di kèfèrí ò ní jẹ́ mùsùlùmí náà tí èèyàn bá ní pé èmi ọ̀gbà pa anabi ọlọ́run ni anabi Ìsá so àbí kí ni ìgbà pé anabi kan ní ọlọ́run ní amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minuna kullun amana billah wa malaikatihi wa kutubihi la nufarriqu bayna ahadin min rusulihi ọlọ́run bá ní amana rasul ẹni pé anabi sallallahu alayhi wa sallam ó nígbàgbọ́ bima unzila ilayhi min rabbihi sí nǹkan tó lọ́wọ́ bá ṣọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ pé ọlọ́run gba anabi sallallahu alayhi wa sallam ó nígbàgbọ́ sí tíra tó ṣọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba tó nínú gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ mọ́mìnì gidi àwọn náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí i wọ́n nígbàgbọ́ pé ah ìtọ́lọ́wọ́ síra ọlọ́run síra náà ni kullun amana billah gbogbo wọn ni wọ́n nígbàgbọ́ sọ́lọ́run wa malaikatihi wọ́n nígbàgbọ́ sọ́rọ̀ màláìkà wa kutubihi wọ́n nígbàgbọ́ sí síra ọlọ́run wa rusulihi wọ́n nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lọ́run wa la nufarriqu irú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó yẹn ni pé ọgbẹ́ tó bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ sọ pé lágbájá nínú àwọn ànábì ọlọ́run èmi gbàgbọ́ èmi ọ̀gbà gbọ́ tó gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ara wọn ni nàbí lọ ìrìn ìfà tó àwọn tó ń pè ní nasara àwọn christian àwọn náà ni àwọn tó ṣe pé wọn múlẹ̀ dín ní yẹtọ̀bẹ̀ rí ìrìn àwọn làwọn wọn láwọn ń tẹ̀lé àwọn wọn ń pè ní christian tí wọ́n ń fi ẹ̀sìn christianity al-mubaddal kathiran aw mu'idhamahu min shara'ihi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òfin yẹn wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ padà àtúnjú ayé anabi sallallahu alaihi wasallam náà anabi ti fi hàn rẹ̀ wípé ahlimatu harimul kalima amma wà bẹ́ẹ̀rẹ̀ yìí kí ló dé tẹ̀ ń yí àwọn ọ̀rọ̀ padà kó níbi tó wà. i àìmọ́ ìgbà rárá níbi wọ́n challenge ọ ní Quran wọ́n challenge pé ẹ sì yi yí àyè kìíní ẹ ń yí nǹkan tó wà nù tíra yìí ẹ change so àwọn tó ń tẹ̀lé lánàá yẹn àwọn ni wọ́n pè ní alukitab àwọn ni alukitab àwọn tá a fún ní tíra yìí ni àwọn bakitabi ni scripture ka tí ti mọ revert sí pé n tí wayu'minuna bil akhirah so àwọn ènìyàn wọ́n nígbàgbọ́ pé ọjọ́ gbẹ̀ndì alkiyama ń bẹ gbàgbà pé ọlọ́wọ́n bá yóò gbé wa dìde ẹ̀ pé a resurrect sọ́dọ̀ ọlọ́wọ́n bá níjọ́ kan wọ́n gbà pé bákan náà ẹ̀ẹ́dẹ̀ wayu'minuna bil akhirah so wayu'minuna bil jannati wan nar wọ́n nígbàgbọ́ sí pé iná ń bẹ àlìjẹ́nà ń bẹ ṣùgbọ́n tó bá ṣe dáadáa yóò wọ àlìjẹ́nà wọn náà ń pè ní paradise paradise ní èdè yorùbá wọn náà rò wọn ni pé ọ̀run àpáàdì so hellfire so wọn nígbàgbọ́ sí òǹdí nìyẹn tó fi ń pè wọn ní alkitab àwọn tí wọn ní tírà lọ́wọ́ so ìdí nìyẹn tó fi ń pè wọn torí tó wà nínú tírà yẹn wọn gbàgbọ́ àmọ́ ò làkínà ó yà ìbùdó náà Ìsá wà ó mà má àlà àwọn wa máa ń fi wọn máa ń gbé ìjọsìn wọn fún ànábì Ọlọ́run tí ń jẹ́ Ìsá so ìjọsìn yẹn lè mọ kílẹ gbogbo àti wọn bá ń forí balẹ̀ fún yàtọ̀ bá ń pè yàn pé ó ní ọlọ́run àwọn ni nàbí lọ Ìsá so ara àwọn ibi tí ó ń jẹ́ distances àbí differences tí <laughs> àwọn àti mùsùlùmí tí wọ́n fi lè jọ lọ papọ̀ ni. kọ́lá kìí tún ṣe nàbí lọ Ìsá náà wà ó mà wọ́n tún máa ń pè ìyá rẹ̀ náà ní pé ọmọ ọlọ́run ọba ni sọ àwọn kan bẹ́ẹ̀ wọ́n ní Mary ìyá ọlọ́run sọ àwọn ń gbọ́ lórí rédíò sọ̀rọ̀ yìí kìí sọ̀rọ̀ tuntun lọ̀rọ̀ tí ń sọ so náà lọ́wọ́ àti tí wọ́n bá jọ́ gbé nàìjíríà mọ̀gá òun ó challenge ọlọ́run ti mọ Allahu Akbar ọlọ́run ti mà ike anabi Isa ike bari ike ó mọ́ níbi irú àwọn nǹkan yẹn àmọ́ lọ ní ìsún challenge náà ìsún bí ike kó fi lè fi clear ọ̀rọ̀ pé ẹ́ ṣé wọ́n lọ sọ fáwọn èèyàn ike kán máa pè ọ́ lọ́lọ́run kán máa pe màmá rẹ lọ́lọ́run so anabi Isa ò ní àà ọlọ́run ọba èmi ò wí bẹ́ẹ̀ o. وإذ قال الله وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله sọlọ ni ibi wọn ibi ànábì Ìsá pé ṣé ìwọ ni ọsọ fún kọmọ pé Ọlọ́run ṣé ìwọ lọsọ pé kọmọ pé ìyá rẹ lọ́run à ànábì Ìsá ni mi ò wí bẹ́ẹ̀ o mi ò wí bẹ́ẹ̀ o mi ò wí bẹ́ẹ̀ o tọ ìyí ò ná báwọn tó kára wo tí báwo ni Kùránù ṣe tọ́ wa sọ́nà pípé bá ṣe bá wọn kírísítẹ́nì lọ. ẹ̀rí wàláhì nínú nǹkan tí mi máa ń sọ ikọ̀ ọlọ́run bá sànù ìlọrin ní ọlọ́run sànù ìlọrin nípa pípé bùdà ma máa ń bá àwọn àjòjì lò wàláhì ṣe rí tí o bá kú rí bẹ́ẹ̀ yín kúkú sọ àmọ́ nínú owó orí tó lówó bá ṣe fún ìlọrin pé á ah, ìlọrin àjòjì bá lò ìlọrin bá lò ìlọrin dá lọ́nà kan so làbí nínú àwọn ẹ̀sìn mẹ́ta pé lọ́nà kan níbi ìyíhùn ìgbẹ́nu àwọn ọ̀nà tí Ìlọrin dá sí so ó ní pé Ìlọrin wọ́n jáde bíi pé nígbà tá a fi wà ní kékèké gbogbo tó bá jẹ́ ọmọ ojú ọmọ ojú oore Ìlọrin yóò rí i pé tó o tó ti ń súnmọ́ o ti lé ní fọ́tì o súnmọ́ o rí i pé àdúgbò àdúgbò nkálukú ní ojú Ìlọrin gangan tó ẹ sì retí àwọn christian wọn ń gbé bẹ́ẹ̀ wàláhì kódà ẹlòmíì dàgbà síbẹ̀ kódà àwọn àwọn míì bẹ́ẹ̀ pé wọ́n bá a lọ sílé kéwú ṣe pé mo ní ọ̀rẹ́ ká láwọn ọ̀rẹ́ kan ládùúgbò wa ìní mo dákọ̀ rẹ̀ nítorí afẹ́fẹ́ christian ni ó lè ka fatia láti fẹ́ yóò kà dé fatia so ẹnìkan ò sì victimize rẹ̀ bí wọ́n á kó wá di mùsùlùmí so àwọn ní sí ilé wọn mùsùlùmí kàkiri kó wá di christian tipa so òun ni kó ń kálukú gbé níbi àlàáfíà rẹ̀ torí ọ̀nà ọlọ́run bá ń sọ fún wa nínú suratul Mumtahana sọ̀rọ̀ tá a bá wò láti ayé ẹlẹ́kẹ̀ẹ́sán sí ẹlẹ́tẹ̀ẹ́lẹ́kẹ̀ẹ́jọ sọ àríbi tí ọlọ́run bá azza wa jal tó ti ń kọ́ alẹ́kọ̀ọ́ kí bá a ṣe máa ń lò pẹ̀lú àwọn tí a bá jọra wa níbi ọ̀rọ̀ ẹ̀sìn tí ọlọ́run bá sọ pé á ah, bí ẹ ṣe ṣe nìyẹn sọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe pẹ̀lú wọn lélẹ́yìí sọ̀rọ̀ ọlọ́wọ́n bá sọ fún wa ọlọ́wọ́n bá ní la a'udhu billahi minash shaitanir rajim la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim inna Allaha yuhibbul muqsitin olúwa bá ní àá èmi ọlọ́wọ́n bá yìnyín ṣe lé yìnyín kọ̀ fún yìnyín nǹkan fún yín kíkẹ́ máa láyìn náà hákùnmọ́ láyìn lẹ́dẹ̀ẹ́ lámì ọkọ̀ tìlú kò fìdí látọ̀ bá bá yín jà lérí ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ ní fanfa tẹ́ ẹ̀ ní fìtínà kan lérí ọ̀rọ̀ ẹ̀sìn yóò ní nǹkan fún yín à ń tẹ̀bà rúùhùn tó kẹ́ ṣe dáadáa sí wọn wọ́n tó sì tún ilé yìí kẹ́ ṣe dọ́gbadọ́gba pẹ̀lú wọn inna Allah yuhibbul muqsitin ọlọ́run fẹ́ràn tó bá máa ń ṣe dọ́gbadọ́gba o ẹni kí wọn kì í ṣe muslim christian àmọ́ ẹ má ṣàbòsí fún wọn ẹ̀rì ẹ má pa wọn lò níbàálù àbòsí kọ́dà ń kan bí Ànábì sallallahu alaihi wasallam mùsùlùmí àti ẹni tí kì í ṣe mùsùlùmí wọ́n jọ ń jà láàrin ara wọn mùsùlùmí yẹn lọ́wọ́ lẹ́bi ah Ànábì sọ pé káì kí wọ́n lọ lẹ́bi ànábì ọ̀dá mùsùlùmí yẹn láre torí pọ́ lẹ́bi tóbi láti rí i pé islam ẹ̀sìn tó balance ni wàlláhi kábàtó wo nusratul maida olúwa ni al-yawma uhilla lakum tayyibat wa ta'amu alladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lahum olúwa ni lónìí àwọn nǹkan tó ń jẹ́ nǹkan tó mọ́ ẹ̀tọ́ ni fún yín kẹ́ jẹ́ wọ́n ni wa ta'amu alladhina utul kitaba oúnjẹ àwọn èèyàn ní pé gàbá ẹ̀ṣ nǹkan bá dú táwọn kírísítẹ̀nì bá dú ẹ̀rì wọ́n dú pé wọ́n fẹ́ jẹ adìẹ wọ́n wá dú adìẹ wọ́n fẹ́ jẹ ẹran wọ́n dú ẹran èèyàn lè jẹ ní kírísítẹ̀nì bákan náà jíò àwọn yahood èèyàn lè jẹ tiwọn náà àmọ́ àwọn tó bá jẹ́ àwọn ẹlẹ́bọ ẹlẹ́bọ kódà mùsùlùmí tó ń ṣe bọ mùsùlùmí tó ń ṣe bọ tó lóńdè nídìí onípààrọ̀ ń de nǹkan mẹ́lẹ́ tó bá dùn nǹkan yẹn gbọ́dọ̀ jẹ́ kí kírísítẹ́nì bá wà pé fóun èdè ogoro nǹkan báyìí ṣe pé bí ìgbàgbọ́ wọn ṣe rí nípìnlẹ̀ nípa àwọn èdè ogoro nǹkan mọ́ra lòun náà bá fi du ẹran yẹn lè jẹ́ so ló fi du adìẹ yẹn lè jẹ́ so ìyẹn tí ó bá jẹ́ pé ó jẹ́ ọjọ́ lásán so máa padà wá sí ibẹ̀ náà bọ́lọ̀ tó wá ní innama yanhakumullahu anil ladina yuqatilunakum fid din olùwà ni ah, àwọn tí èmi ọlọ́run ní ẹ qatalukum fi din innama yanhakumullahu anil ladina qatalukum fi din wa akhrajukum min diyarikum wa zaharu ala ikhrajikum an tawallawhum ìtọ́lọ̀ ni ẹ má ṣe ni pé àwọn tó bá ń bá yín jà nínú wọn tí wọ́n ṣe dáadáa pẹ̀lú yín àkẹ́yìn wa máa ní èèyàn mọ̀lọ́ lè fi ẹ̀sìn tí yẹn ta lúdú pẹ̀lú wọn áà ẹ gbọ́dọ̀ ṣe yẹn láéláé tó ọlọ́run ló wọ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́ tó bá ń ṣerú nǹkan báyẹn fa ulaika umu zalimun alábòsí náà èèyàn ń ṣe tí ọ̀dà èèyàn wá ní hmm, irọ́ o ẹ̀jẹ̀ ká máa dẹ́ fún wa ah, irọ́ irọ́ irọ́ Islam ọ̀fara máa ń ìṣí òun fún wa. tọ́ bí a ti wá sọ kí bá ṣe máa ṣe pẹ̀lú wọn lélẹ́yìí ẹ̀rì kí ká bá wọn ṣe dáadáa ká lò pẹ̀lú wọn dáadáa ká máa ṣàbòsí fún wọn ẹ̀rì ká máa jẹ wọn jẹ́ tó ká máa fojú yẹpẹrẹ wọn gbúdọ̀ àwọn kan yìí nígbà táwọn náà bá ti ṣe ní tí fún wa. sọ eléyìí ní ìlànà ti ànábì sallallahu sọ ẹ wá síbẹ̀ ká bọ́ síbi ọ̀rọ̀ ọdún ṣíṣe ẹ̀rí tó mo sọ lẹ́ẹ̀kan pé kò sí nǹkan tó burú wọ́n lè fún wa ní nǹkan ká jẹ àmọ́ èrò wa ni kíkà bá ń ṣọdún ṣe ǹjẹ́ ó tún bá débẹ̀ náà kò bá débẹ̀ nítorí kókó kílẹ̀ sí wa òun ni pé ọdún aláì ìjọsìn lọ́dún ẹ̀sìn lọ́dún ẹ̀sìn ni torí pé anabi sallallahu alaihi wasallam ìjọ tí anabi dé madina anabi báwọn ará madina lahuma yawmani yal'abuna fihima wọ́n ní ọjọ́ méjì tó pé ọmọ fi ń ṣeré níbẹ̀ wọ́n fi ń ṣeré tó wọ́n mọ̀ ṣeré bí ànábìwájú ọgbẹ́ kí ni àwọn ọjọ́ yìí wà ní àá báwọn ṣe máa ń ṣe nìyẹn láti gba jàìlíyà làwọn ti máa ń ṣe bẹ́ẹ̀ ànábìwá ní àá qad abdalakum Allahu yawmani ọlọ́pọ̀lọ́ ti pààrọ̀ ọjọ́ méjì yìí ti fi ọjọ́ méjì ní ìrọ́pò rẹ̀ fún yín Eidul Fitr wa Eidul Adha ọdún léyà àtọ̀tún rẹ̀ ọdún táwa mùsùlùmí nínú yẹn ẹ rí i pé kódà gan mùsùlùmí tẹ́sí ọlọ́run bá bá yé títí lànà lẹ́yìn sọ̀rọ̀ fẹ́lẹ́ mi yé àwọn ọdún mi gan tí kì í ṣe ti tó jẹ́ pé mùsùlùmí ni wọ́n àtàṣe ẹ̀mọ́ ọdún wa tó tẹ́ bá ń bi ẹlòmíràn sí pé ó yá máa ka àwọn ọdún máa ka àwọn islamic festival yóò máa ka eid al-fitr eid al-kabir yóò tún ní maulid yóò tún ka hijira gbogbo ẹ̀ <laughs> wàláhì ọdún méjì péré náà lánìí ọdún méjì péré náà lání Eidul Fitri wa Eidul Adha ọba tán èmi ni Maulidi wàláì kìí ṣe kìí ṣe inú ẹ̀sìn mùsùlùmí tọ́ ìjírá kìí ṣe ọdún mùsùlùmí mọ́lúdì yìí ṣe ọdún mùsùlùmí mùsùlùmí kan lọ lè ṣe àfojúhàn àfojúhàn ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn tí mùsùlùmí ń ṣe àfojúhàn ni tọ́ ẹ dákun gbà táwọn sọ ti mùsùlùmí báyìí táwọn lè sọ táwọn ètí kìí ṣe tiwọn náà ni so tí mùsùlùmí sì ń lọlẹ̀ ń wọ́nu síbẹ̀ tí mùsùlùmí ń tí mò ń lọ sí ṣé à ń fa mùsùlùmí lẹ́sẹ̀ pé ìta mùsùlùmí dálẹ̀ yìí gàgàn ẹ má dé bẹ́ẹ̀ ẹ má dé bẹ́ẹ̀ so ká tó wá ní etí èyí pé mùsùlùmí lọ da kalẹ̀ tòun náà ni pé ihun tí ò bá ti ní ìbámu tí ò nífẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀sìn wa wàláhì àní mùsùlùmí àgbà àgbà àlè gbá wọlé fúnra wa so eléyìí náà ni ìpìnlẹ̀ ńláńlá tó ṣe pé fi máa rí ìyàtọ̀ ẹni tó gbìyànjú láti ṣe súnà àti ẹni tó fẹ́ ṣe bídíà á tó oníbídíà yóò ní gbogbo ohun tó bá ti dálẹ̀ náà ni àwọn ń bá lọ tó tẹ́ bá wá wò nísìn àwọn kan kí wọ́n bẹ pé ó kálukú náà mo wá rí pé àà èwo tún lè lé yìí tẹ́ bá rántí bí ọdún mẹ́ta sí mẹ́rin mẹ́ta yóò àwọn kan lọ lè ṣe àìsàn Christmas láwọn mùsùlùmí la ilaha illallah àwọn baba lásàlátù so bí wọ́n ti wá kiri ṣe kiri káàkiri kiri káàkiri náà nìyẹn nílùú Ìlọrin àti nílùú míì náà wàláì azim àfojúrò burúkú tí ọ̀dà lẹ́lẹ́ yìí kí n ti yín pẹ̀lú ọlùdé pẹ̀lú pẹ̀lú àìsàn kírísímàsì kí n ti yín mùsùlùmí bẹ́ẹ̀ kí n ti mùsùlùmí. so ẹ wá rí pé ẹ wo wàhálà tó ṣẹlẹ̀ lọ́dún tó látara pé kí ni n tí ó kàn tí ó kàn yín náà ni ẹ lọ lè ń pè mọ́ ti ara yín so kódà kó jẹ pé a fẹ́ ṣe léyà gangan ni kí wọn lè yàn sáì fún léyà gan kò sí kò sáì fún léyà tó kílẹ̀ á sọ àìsàn ẹ̀sìn àwọn kristian tẹ́wà yẹn tẹ́wà lèyàn náà mú tó ẹlòmíín ní fún òun náà yóò ti lọ lè yóò ti mọ palẹ̀ mọ́ kalẹ̀ èmi ọmọ palẹ̀ mọ́ tó kàn ó mi ọmọ tó kàn ó níbẹ̀ rárá sí ẹ̀yìn èmi ọmọ tó kàn ó gbogbo àwọn ìṣàn yìí àwọn mùsùlùmí gbọdọ̀ mọ̀ ó kílẹ̀ nù àyà Kùránì tó lọ ní àníṣe lakum dinukum waliyadin ẹ̀rí so islam wòye mọ́ mixing pàmò iṣẹ́ rí ọ̀tọ̀ ní ẹ̀sìn wallahi ọ̀tọ̀ ni pé ẹ fẹ́ ṣe dáadáa kódà ṣe dáadáa yìí òun bẹ yóò sì di dín tọ́lọ̀ bá ní ká pẹ̀lú wa ni tòkèrè pé ọlọ́kàn fi ṣẹ́nu ara rẹ ló kàn fi gbé kalẹ̀ pé ah ìyẹn mọ̀ sí dáadáa dé báyìí dé lẹ́bù yóò láà bí tọ́lọ̀ bá ní o ṣe é dé náà ló ṣe é dé bí tọ́lọ̀ bá ní o má dé bẹ́ẹ̀ má dé bẹ́ẹ̀ ẹ wo ètò wà lẹ́ẹ̀kan tọ́lọ̀ ní kán bá pa ẹran ẹ̀rí sọ̀tẹ́ ẹni tán ní ká rẹ̀ náà dáa ní kán mọ̀ jẹ́ ráìsì rẹ̀ ní ọjọ́ lásán so inú àwọn ẹ̀kọ́ sáwá na sọ́dọ̀ anẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ táwọn sọ̀hábà kọ́ òun náà ni pé ìtura ti jọ mọ́rọ̀ ọdún ní àwọn sọ̀hábà wọn kì í dé díẹ̀ wọn kì í dé díẹ̀ wọn kì dé díẹ̀ tó bá fún wọn wọn ní gbà so wọ́n ti di káyọ̀ ènìyàn mọ̀ fún wa láì kì í ṣe kì í ṣe ọ̀ láì kì í ṣe ọ̀ àmọ́ ní wa wí náà ni mo fẹ́ ṣe ẹni tó bá jẹ́ pé ah, ṣe wọ́n gbà láti jó ní lọ́wọ́ mi ṣe wọ́n ṣe dára sí mi ṣe wọ́n jẹ́ pé eléyìí ń tẹ́sí wọn wí náà ló ṣe yẹn tó yẹn lọ́gbọ̀dọ̀ yí wa lẹ́kùn dínú kún wọlé ẹ̀sìn àfi tó bá rí kékeré yẹn kìí ṣẹ̀sìn hmm. kò rí sí tẹ́lẹ̀ gbé wọ̀ ẹ̀sìn ni ẹ̀sìn ni ṣùgbọ́n tó ti jẹ́ sí òun ajẹ́kùn yẹn gbọ́dọ̀ mọ̀ pé lànà nẹ́bí sọ̀lọ́ sẹ́lẹ̀m náà ni èèyàn tọ̀ ṣẹ́ wo nínú Suratul Furqan tó tó bá fẹ́ fi nǹkan múlẹ̀ tó bá fi nǹkan múlẹ̀ tuntun ní yìí o a ẹ̀ sọ́ra fún ẹ̀yin mùsùlùmí o àti kó o náwó sínú àyà Qur'an náwó sínú àyà Qur'an. ọlọ́wọ́ bá ní walladhina la yashhaduna zura wa idha marru bil-laghwi marru kirama Suratul Furqan قالوا اللي هو تفسير أو تفسير أو تفسير قرطبي أو تفسير يعني ابن كثير في تفسير مجاهد في كلام اللي هو المجاهد ọ̀kan náà àwọn sídẹ́ǹtì abdullahi bin abbas ni radiyallahu anhu oníṣẹ́rí àyà yìí oní àyà yìí innaha fi a'yadil mushrikin oní tọ́wọ̀ ní àwọn tí wọ́n kì í lọlé máa ń witness zur nǹkan tó ń jẹ́ irọ́ fake ceremony àbáwọn nǹkan tó ń jẹ́ pé tí ó wà tí ó fẹsẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n mọ̀ lọ lè àtẹ̀ǹdẹ̀ tí wọ́n mọ̀ lọ lè ṣe é olúwa ní àwọn ènìyàn á ah, àwọn mùsùlùmí ti tì nìyẹn so ó wá ní ìtumọ̀ tọ́lọ́wọ́n bá wúlò ní pé àwọn tí wọ́n yé máa lọ lè wítínẹ́sì àyáàdùn mùsùlùmí ọdún àwọn tí kì í ṣe ọdún mùsùlùmí ẹ̀rẹ̀ ah, Umar ibn Khattab radiyallahu anhu òun náà ní ẹ̀jìnà sí àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí fi 'idihim níbi ọdún wọn tó bá ń ṣe tó yẹ ẹ̀rí pé Umar ibn Khattab radiyallahu anhu ẹ̀rí pọ̀rọ̀ ra yan fi ẹ̀yìndìyàn lásìkò tó bá ń sọdún yẹn torí ẹ̀sìn ní kíní yìí ẹ̀sìn ní ẹ̀sìn ní tuntun akpọ̀rọ̀ ìbáraẹniṣe láyé ni àkóso tó burú ń bẹ̀ tó burú ń bẹ̀ náà láti sọ wọn so wúrọ̀ àwọn kan yìí náà ní nǹkan tí a gbọ́dọ̀ mà so bákan náà Ibn Sirin ó ní ìgbà tó wọ́n ní wọ́n ṣàánìn ń ṣàánìn ní ìd nasara ó ní ara ọdún àwọn kristian ìfẹ́fọ́ lọ́wọ́ ọdún tó pọ̀ wọ́n ní yuqimuna yawm al-ahad oníjọ́ sunday lọ́mọ ń ṣe asabiq li-eid al-fitr yakhtalifuna fihi yahtafiluna fihi bihamli az-zu'af báyìí náà máa ń mú ọ̀pẹ lọ́wọ́ tẹ̀rí ibùdó lára àwọn sálàfù ní o lára láti lọ sí ìṣe one thousand years ó ní ọ̀pẹ ìmà ọdún ìmà tá máa ń ṣe ọdún ìmà ọ̀pẹ tó mọ̀ pẹ̀lú ọ̀run palm kìíní kan náà máa ń pè so ó ní ìjọ yẹn palm day àbí kìíní kan wípé òun náà pọ̀ tí kò máa ń ṣe kìíní yẹn sáwájú so àsìkò yẹn tá bá ń ṣe ọ̀run ọdún ni òun náà irú ẹ̀ náà ní tẹ́lẹ̀ yìí náà ní tẹ́ ọdún lé òun náà tó kí mùsùlùmí ọ̀ṣọ́ra rẹ̀ wọ́n máa dìrẹ̀ tó bá kan lára àwọn àkókò tí mùsùlùmí máa ń ṣe ní àsìkò yìí wọ́n ní kí lọ́kàn pẹ̀lú máa bá wọn ta bá ń gà wọ́n mùsùlùmí jẹ́ ń kí lọ́kàn ìmọ̀lọ́lẹ̀ ìmọ̀lọ́lẹ̀ máa gbé tíra àdúrà káàkiri kó àbí ìṣe inú ọdún kí ni ìmọ̀lọ́lẹ̀ ṣe àdúrà gbígbà káàkiri ká tó wá ní ní àsìkò ọdún tí kì í ṣọdún mùsùlùmí. so kódà mùsùlùmí ni náà wọn ò tún organize prayer special prayer ṣèbí náà làwọn sọ pé àwọn kan ń ṣe yìí láwọn alásàlátù àwọn onímùsùlùmí yìí lóríṣiríṣiríṣiríṣiríṣi so kò sí tọkàn kódà kí new year kó dé kódà new year ìjìra kò sí tọkàn mùsùlùmí kó ní pé ẹ̀ẹ́tọ̀ new year ìjìra tó dé yìí o àwọn na fẹ́ a special prayer àwọn kọ́nà kò sí ọdún kankan nínú eh, hijira mo ṣàlàyé fún akọ ọdún méjì náà lánàá Eidul Adha àti Eidul Fitri kẹta òun náà ni ọdún ọjọ́ juma òun náà pè kékeré gbogbo ọjọ́ juma juma juma juma juma kékeré ni ìlànà ìlànà wa mùsùlùmí kó yé wa pé má kíyàn kí wọ́n fún ilé yà má kíyàn má kíyàn bá ti kí ọ sọ fún wọn pé kò sí nínú ọdún àti àsọdún so eléyìí ni ìlànà aláì kìí ṣèjà so bá a ṣe gbọ́dọ̀ ṣàlàyé fún wa lọ́ọ̀ì fún ọba ṣe èèyàn ó rí ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba so àmọ́ ní tó ń jẹ́ ní tó jẹ́ dáadáa tá a gbọ́dọ̀ ṣe náà láti sọ yìí kí o gbọ́dọ̀ ṣàbòsí o gbọ́dọ̀ ṣe jàǹbá o gbọ́dọ̀ fún gbẹ́ńbẹ́ lu wọn o gbọ́dọ̀ ṣàbòsí kan

wípé wà ní ahadu min al-mushrikina istajaraka fa'ajirhu kódà kí wọ́n jẹ́ ẹlẹ́bọ ẹ̀rí ọ ẹlẹ́bọ gangan tí ń bọgi bọ̀ pẹ̀ tó wá di pé ọwọ́ sáwá báyà pé ẹgbà mi bóyá wàhálà kan ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ bá ní fa'ajirhu ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ràn lọ́wọ́ ẹ kó yọ hatta yasma'a kalam Allah tó tí tó fi rí ọ̀rọ̀ lọ́wọ́ ọba gbọ́ tó tó lè gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yẹn pé ẹwà ṣe wá àti fún bá àwọn ah, náà bá sì kú nínú tó ń so eléyìí ni àwọn nǹkan tí a fẹ́ kí ó yẹra wa ní àsìkò yìí tó kọ́ lọ́ba kí ó ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ fún wa jù báyìí tó àwa tí a bá fẹ́ pè sí orí nọ́mbà tó wà lè máa wọlé wa lẹ́tọ̀ọ́ sí bẹ̀rẹ̀ fún wọlé gan àti bẹ̀rẹ̀ fún wọlé. naam aleykum salaam wa rahmatulah. naam naam jazakumullah khairan. ní ẹ̀gbọ́n mi dáadáa o ẹ sọ̀rọ̀ sókè dáadáa dáa ní o àtẹ̀yìn náà pẹ̀lú Naam. àwọn hmm. hmm. pé wọ́n ah. ti ọgbọ́n ká dá padà ní pẹ̀lú sàlámù nàbí sílámù wọn. Hmm, ṣe rí ọ̀rọ̀ àwọn àfáà lórí irú nǹkan báyẹn ṣe rí tí Christian bá sálámù sí àbí Jew tó sá wàhálà serious level tó pé kéde pé ń fi ọtí ẹ̀yẹ kí yẹn náà dá lóhùn pẹ̀lú serious level dáadáa tó bá ní sálámù àlékún yẹn gán lè dá lóhùn pé wà àlékún mùsàlámù lọ́la náà ti ní pé tó bá sálámù àti ẹ̀jẹ̀ ní wà àlékún yẹn ni pé tó bá sá dáadáa tó jẹ fóun náà yẹn náà ti dáadáa padà lóhùn ìyẹn lè sọ pé wà lẹ́kùn sàlám ìyẹn lè sọ pé wà lẹ́kà kò sí nǹkan kan tó burú ń bẹ̀ níbi orí ìyẹn tó wọ́n lọ àìnà náà. Aleykum salaam. Àtọ̀rọ̀ṣe gbàgbọ́ alágbàtàkì ẹ̀kọ́. Naam ẹ káwọ̀. Ẹ àti ẹ̀kọ́. Naam ìzáfọ̀ ẹ̀kọ́. Ẹ àdúgbò náà ṣe kánífà. Ẹ̀mí náà fara mọ́ yẹn ẹ rí i pé àwọn èèyàn wa wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti sọnù. so inshallah bóyá kí ẹ bá pèsè orí nọ́mbà ó dà pé táìmù mi ti tó so àwọn tó bá ti ẹ̀ka táìmù báyìí tó bá ń káyé kẹ̀ ìdíje náà ni so ẹ jẹ́ kò sí zero eight one zero three three five one five one nine zero eight one zero three three five one five one nine fata sọ̀rọ̀ mi ń dáhùn pé ó ń dá gbére fún wa pé asalaamualeykum wa rahmatulah wa barakatuh.